ẹ̀yin ni a fi ọpẹ́ àwa fún. ọmọ lọmọkùnrin ṣá wo everything bó ṣe nà gbọ́ọ́rọ́ gbọ́láre bí ẹni tó ń ka national item. àṣírí tó pẹ́ ti tú sí mi ní owó. Ah, tí ọwọ́ mi bá dẹ̀ tẹ̀ màá la màá la nílàkulà màá mú ní mùkúmù abájọ ọ̀rọ̀ tí mò ń bá sọ tí ó gbọ́. so nǹkan táǹtí mi ń gbádùn látijọ́ ilé ilé oh my god we gather enjoy this thing together. so ẹ̀gbọ́n mi ni o fẹ́ fẹ́ ó ti ẹ̀ dà bẹ́ẹ̀ orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ní ń gbé. <laughs> baby all right okay bye kò ẹjẹ ara ẹ all right love. Thank you ṣé wọn nìkan ló dálé ayé fún ọ. Tọ́pẹ́. Yes. Tọ́pẹ́. Yes. Kí ló ṣẹlẹ̀? Níbo? Kí ló ṣẹlẹ̀ láàrin mi àti báwo mo ṣe wà nínú yàrá yìí báwo mo ṣe débí kí nìkan tó ṣẹlẹ̀ look at you look at me. Tó fi pàtẹ eré tí mo fi bẹ́ẹ̀ jó sí. Ọ̀bọ̀ ó dùn gan. What? O hot. Yes, mo like gbogbo ìròyìn bá mi ṣeré yẹn. Èmi èmi báyìí ṣeré. Ah, tó bá ń gbọ́ ká mo sí mo rì èmi sí mo ní mary. èmi ni èmi ni gbogbo orúkọ èmi ni ká ah, ah, mo sí mo ní sí mo ní mary. ó kó ìlú bọ omi lé mi ó sún bàǹtẹ́ mi. O ti gbòjò. báwo ni irú ẹ ṣe. mi ò gbogbo nǹkan tá à ń gbádùn láti jẹ́ ilé yìí. Tọ́pẹ́ dọ́tọ̀ má ẹ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ ah, ah. má sọ̀rọ̀ ẹ̀ má dẹ̀jẹ̀ kí bí ẹ ṣẹlẹ̀ mọ́ ah, láàrin ẹ̀tẹ̀ please look let me tell you something. mo láìkọ̀ pàṣẹ honestly ó dé ilẹ̀ ìlérí. tó tiẹ̀ fi sọ yẹn tí mo ṣàìsẹ̀ that means tó rí ìṣẹ̀lẹ̀ jọ wọ́n ti ti náà ní ìṣòro ìṣòro ibi tó wá dé yìí mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ẹ́ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mú láàrin mi àti rẹ̀ lè jẹ́ kó jẹ́ àṣírí láàrin mi àti rẹ̀ because bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe débẹ̀ mi ò mọ̀ Ọlọ́run bá mọ̀ please let it be torí Ọlọ́run. what do you just say. well let it be kí ló ẹ má ṣẹlẹ̀ mọ́. virgin mi ni wọn náà ló dìsí virgin mi yes ah ó dẹ̀ ti fi tọ́ mi lẹ́nu wo nìyẹn àdẹ̀síjọ́ máa ma ṣe lọ nìyẹn and for your information sórí gbogbo nǹkan tá a ṣe nílé ní èyí ó wà ní record mo record every down thing. ah and if you think you want to act smart máa sọ fún ìyàwó ẹ. Ah! mo lọ sí church ẹ máa play everything fún wọn yes bàbá. please please don't do that. please do the alone. Don't do that. Okay. Don't do that. I don't demand for much. Anytime I call on you, baby, just give it to me. Má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ ẹ́ jẹ́ kó hẹ̀ lánìí mi àtẹ. Èṣù lélẹ̀ èṣù ló lù ẹ́ yìí má jẹ́ kí èṣù lù ẹ́ mo fọlọ́run bá bẹ̀ ẹ́. Baby bad. ò ní gbàjẹ́ lẹ́nu ẹ̀ ayé ò bad. dìbàjẹ́ this is my joy. You get it. Stop it jọ Stop it jọ What's this? Talk to you, not move very God will God. Can we go? You can't go. Don't let us go again. Stop it. You can't go. Don't let us go.